Oríṣà. Òrìṣà. Olóríṣà. Olóríṣà. Ache. Ache. Ibae ẹ bá Ibae, Ibae, tónu. Ìbà ẹ ìbà ẹ ẹni tó nu. Èṣù láròyè. Èṣù láròyè. Kí nǹkan máa ṣe màmá kẹ́yìn. Kí ogun abanile ogun onile ogun onire alacheri owo alajeri owo afina malu afina maru ogun alawede ogun alagbede ochosi ososi odemata odemata ajiloda ayiloda orijejeo oh. Ore yèyé o. Ọ̀ṣun. Ọ̀ṣun. Ìyálóde. Ìyálóde. Aládé. Aládé. Idẹ. Idẹ. Ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀. Omiyọ. Omiyọ. Yemaya. Yemọja. Olodo. Olodo. Alaro. Alaro. Olókun. Olókun. òrìṣà ọkọ̀. òrìṣà oko. ọ̀yà. ọya. jansa. ìyá hekwa hei. heèpà. ọ̀sáyìn ẹlẹ́sẹ̀ kan. ọ̀sányìn ẹlẹ́sẹ̀ kan. ìrùkẹ̀. ìrùkẹ̀. ṣàngó. ṣàngó. ọbàkọ̀sọ. ọbàkọ̀sọ. káwọ kábíyèsí lẹ́ọ̀. káwọ kábíyèsí o. Ọbàtálá. Babalúayé. Ọbalúayé. chagwana, Ṣọ̀pọ̀nná. Olófin. Olódùmarè. Ọlọ́run. Olófin. Olódùmarè. Ọlọ́run. Babaláwo. Babaláwo. Ifá Ọ̀rúnlá. Ifá Ọ̀rúnmìlà. Ìbòrú ìbọyè ìbò ṣíṣe. Àbọrú bọyè o, àbọyè bọ Àbẹ̀ríkúlà. Abẹ́rikúra. Gwemilere, Gbẹ́milérè. Ìlú bàtà. Ìlù bàtà. Àyàn. Àyàn. Dìlógún. Ẹ̀rìndínlógún. Ara oúnjù. Ara ọ̀run. Àràyè. Àràyè. Ẹ̀gùn. Eégún. Ikú ló bí ọ̀ṣà. Ikú ló bọ̀ṣà. Mọ̀júbà. Mọ̀júbà mo dúpẹ́. mo dúpẹ́. mo forí balẹ̀. mo forí balẹ̀. omi tútù ana tútù ilé tútù. omi tútù ọ̀nà tútù ilẹ̀ tútù. obi níbi ku obi níbi arum obi níbi ọ̀fọ̀. obì níbi ku obì níbàrùn obì níbi òfò. ire. ire. ma fere fún òrìṣà. ma fere fún òrìṣà. Babalóṣà. Babalóṣà. Ọmọ. Ọmọ. pataki. pataki. Omi ero. Omi ero.